الذي خلق القوم عبادته وطاعته احمده وامتثله واعظمه واثني عليه سواته ولا احصي ثنى عليه بل سبحانه وتعالى كما اثنى على نفسي واصلي واسلم على المبعوث رحمه للعالمين نفسنا محمد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 التسمية لا بد من مراعاتها في المسمى وقد ثبت عن رسول الله صلى الله عليه وسلم أن بين الاسم والمسمى ارتباطا قويا كما كان كما كان بين الأرض والجبل ارتباط قوي وسبق حديثنا حول التسمية بأسماء الأنبياء وفصلنا هذه المسألة تفصيلا وبيناها تبيينا في الخطبة الماضية وبيوم الرحمن والخطبة اليوم تدور حول التسمي أو التسمية بأكمال الملائكة ونضيف إلى ذلك التسمي باسم رسول الله صلى الله عليه وسلم وكذلك التكني بكليته صلوات الله وسلامه عليه ماذا من العلم من الأقوال في هذه المسألة وما مستند أحد أو قد شارك بقول من هذه الأقوال وقد بلغ بطريقه فقال في بعد النبي صلى الله عليه وسلم طبعا كما ذكر هو طبعا يكون كان لي أتوا علي يا الصحابة كلا وأنا تلوت وقت النبي صلى الله عليه وسلم lọ́jọ́ tẹ́lẹ̀ kan kò ní lórí lọ́nà àfẹ́jọ́ àtọ́lọ́pàá ní ọlọ́run

ilé iná làwọn tẹ́lẹ̀ ìdí àwọn ìpamọ́ ọ̀dà náà sọ fún ọ̀sán lọ́sàájú wa iná nìkí ìfọ́ ọ̀la. àfa àgbàdo àfa adájọ́ ni wọ́n ọkùnrin kan wá sí ya wá sí ẹ̀yà pọ̀ lọ́dọ̀ àfa wà ní ji tó lè ṣe ó ẹni báyìí báyìí báyìí kò gbẹ́dọ̀ wá. lọ́wọ́ àwọn ìjọba fẹ́ tó báyìí tó bá ní yá ìtọ̀rọ̀ bí àti ìtọ̀rọ̀ Malik ibn Anas èyí gbúdọ̀ nínú onímọ̀ àti adájọ́ ìbọn ọba sọ sọ́ọ̀bù tó kù pé àwọn òbí lẹ́nu ìṣẹ̀dọ́ lọ sí nígbà tí ara bá ń fi àwọn tí ń bẹ ná wà náà yọ ìyá Malik wọ́n wà máa tó mẹ̀lẹ́ káàkiri náà bá kò sí lọ́dún wọn jẹ́ Malik ìyẹ́kùnrin àárín àwọn kò ọ̀wọ́ ká ní náà ó tiẹ̀ ìfúnpá wa ìyá ìfọ́ ó kọ mẹlẹkà ó kọ tí ó jẹ olórí àwọn tí ó máa iná máa ní kúrò bọ ìjẹ mọ́mọ́ yìí tó ní ọkọ̀ tó jẹ́ ọ̀rẹ́ ìjọkọ̀ àlẹ́bí ọ̀rẹ́ ìta tó ń kọ́mọ̀ ìjọkọ̀ mẹlẹkà yìí ìjẹ́ ọlọ́pàá ti ẹ̀gẹ́ pẹ̀lú ti ìsọ̀rọ̀bínú kúrò ìdájẹ́ ó ní kọ́dà ara ń tó tó lè ìdájẹ́ كم ṣáàyè pé èèyàn kan ló wọ mẹlẹka èèyàn lè jẹ ọkọ mẹlẹ ìbéèrè rọpé máàlì. bákan náà mẹlẹ tó ń wọ ẹ di àwọn tí wọn ti àjẹ náà pẹ̀lú wà ló kọ rẹ pẹ̀lú wà ní. pẹ̀lú wà ní máàlì ìyẹn lè ọ̀fẹ́ tẹ̀mọ́lẹ́ ní ṣe tọ́ọ̀nù dé ní àdàbí tí ò ní ọ̀dí láti sọmọ lẹ́ mọ́láfíì náà tí ò fún ọkọ̀ màmú ní mọ́láfíì náà ìlíkà tí wọ́n sọmọ lẹ́ ìdárí alẹ́sọ̀rọ̀ wa ló tó bá kọ̀ múlẹ̀ láti inú ọ̀tá ìdáwó tẹ̀lé àyè ilé ìwé. Tí wọ́n bá ti wá àwọn olówó àtúntàtúntà, ǹjẹ́ a tún lè máa dà pé níbi ẹni dàbí sáà pé akọ àti àdéjẹjọ wípé ìsọmọlówó àdébí tó náà àdébí kò sí tó kún bẹ́ẹ̀. Lára ẹ̀rí táàbì sí ojú mọ́sálà yìí, onáni máa jẹ́ àti sọ̀rọ̀ ǹjẹ́ ìmọ̀ mi sí ní ìṣàlẹ̀ yìí. المغيرة بن شعبة رضي الله تعالى عنه وارضاه المغيرة بن شعبة wọ́n ní pọ̀ lọ́mọ àpàdé ní nàìjíríàn nígbà wọn sí nàìjíríàn nàìjíríàn kì ní àwọn kìtẹ́ẹ̀nì àpọ̀jù na àwọn náà yẹn sí nàìjíríà tí mo bá àti ti sàwọn wọn. àti ìjẹ́ ìrònú bí ọ̀rọ̀ náà ní fẹ́ ẹgbà tó kàǹkà ọ̀nà kàmí àdúgbò ẹ̀kọ́ àwọn ọmọ yìí àti àwọn yóò rí ẹ̀jẹ̀ àjọ wa àfihàn wa ẹ̀mí wájú ọlọ́run pé tí bá ń sábò kù tí kò ló pamọ́ tí ọ̀pẹ̀ dáhùn èrò oṣù rẹ̀ tí wájú ọlọ́run kí rẹ̀ wọ́n á jẹ kí yóò máa bẹ̀rẹ̀ bí wọ́n ti yọ àjẹrú sọ à ogún àwọn ilé ìrìn òbí bí olùkó gbé lọ́wọ́ ní ìdáná. ẹ̀rù náà mo ṣe máa ń tẹ́tọ́ lọ́jọ́ méjì rọ́ọ̀nù òǹdọ́nà àwọn àgbẹ̀ rọ́ọ̀nù wọ́n ní wá bí débi wọ́n ti ẹ̀wà lára àwọn tí wọ́n bá rẹ̀ síbi ó ní bẹ́ẹ̀ wọ́n bá rẹ̀ ní kọ́ọ̀ tó bá ti dàgbà ìrẹ̀lẹ̀ yìí. pàtàkì àlùmí wọn àdúgbò pé hmm, antum tẹ̀sọ̀rọ̀mù sẹ́rí nínú kùránì tìbẹ̀ lọ́wọ́ yìí ẹ máa ká ayé àkọsílẹ̀ wípé ìyá tó ń sàárò tọ́lọ̀ bọ́lá sọ́kù máa yá ìrẹ́ ọmọbìnrin àrùn. وقد كان عيسى موسى ebe a na-ebi Musa tí Harun jẹ́ rẹ̀ tí Harun náà ti padà di àlẹ́bí ọlọ́run fún àgọ́ àlẹ́bí Musa ní. Ìdí bẹ láàrin Musa àti Isa tó dára ní ìtàwọn jẹ́ Harun wọ́n mi ló wa yóò yẹ kó láti bẹ́ẹ̀ jẹ ìyọlọ́run yóò dá wọn àtàwọn ìyá àgbẹ̀ lórí padà. Àti àwọn kókó tó láti cewa a wannan oni li khawf asma afram yo ko ba ko tableta wa ana muhammad ini na ko da muhammad wa ana ahmad ini na ko da ahmad wa ana limashi ini na ko da pare pare ki ma abi wa ko le alladhi yamsu lọ́wọ́ nígbà yìí tó pọ̀ èmi iná lọ́wọ́ wa tó ti ní pẹ̀lú ẹ. jẹ̀mọ́ àti àti ìgbọ́rọ̀ máa jẹ́ pẹ̀lú ẹ wọ́n tó ara tó ń jẹ́ wọ̀ náà wọ́n bá ti wọ́ dàpọ̀. yàrá ń lọ yàrá èmi ni àwọn kan ti ní o ní ní àìmọ̀ rẹ̀. ìwáyà kan wá wá wàhálà ìmọ̀ ẹ́ sí èmi ni parẹ́parẹ́ tí ọlọ́run fi mi ṣe alẹ́bí yẹ́nù lọ́ọ̀sì yìí tẹ̀yẹ áàdì má ní ìtàbáwò gbogbo ẹ̀fẹ́ mẹ̀sí ọba tẹ̀lé ọlọ́run máa fi àṣáájú yìí máa fi mí ojúlé ń ṣe gbogbo ọba tẹ̀lé mi ẹ̀sẹ̀ pẹ́ẹ́tì mẹ́rin ọlọ́run máa fi tẹ̀lé tó tẹ̀lé mi yọ́ máa fa àpẹẹrẹ rẹ̀ ọba kalẹ̀ ìwà ayẹ̀ ẹnìkan kọ̀ ọ̀gbà wà náà àwọn ọ̀pọ̀ àwọn aṣàlẹ́wò wọn wá ní pé lára àwọn tó wà ní ìwà nígbà tó ń fẹ́ máa túmọ̀ máa yí mọ̀ máa kéwù rẹ̀ gà. ọ̀rọ̀ àwọn ọmọ ti parẹ́ pọ̀ ẹ bá ti tẹ̀lé ló ti pẹ́ wa ọlọ́run ti pẹ̀kẹ̀rẹ̀ náà ló fẹ́ bá kọ́ ọ́lẹ̀ bá bí àyè. àbí òdua wà á nà lè máa ṣí alẹ́ lè yẹ fún mi lọ́wọ́ ilé àtúntò èmi ọlọ́run ti ní pẹ̀lú ẹ. wà نعم سورة الهوى اسم فاعل اسم مفرد فكذا حاشر اسم فاعل هنا ẹ̀tọ́ ti tẹ́ kìí ṣe ti tẹ́ tẹ́lẹ̀ lórí. Ọ̀sán wa ni bí pẹ̀tẹ́ èmi ni yóò bẹ̀rẹ̀ ìlà àdúrà fún ẹ̀ alẹ́ ni yóò ṣàwọn náà alàkùnrin. Èmi ilẹ̀ gbọ́ ọ̀pọ̀ bí ìdè nígbà tí wọ́n kọ̀ pé ẹ̀yìn yẹn kùnú kàrí ẹwà bàdàjọ èmi ní ọmọ tàbí lẹ́yìn ẹ̀rọ àwọn ọ̀sẹ̀ máa jù wọ́n á lẹ̀ ààfihù èmi sì ní àdúrà pépé lẹ́yìn rẹ̀ ráàmà sọ̀rọ̀ wa ọ̀dọ̀ ọ̀sàmà èmi ní ìgbẹ̀yìn àná níbi. àwọn ọmọ rẹ̀ kò tẹ̀ mí ọmọ ẹ̀ sí wa àmàrà ni. sọ̀rọ̀ àwọn ìfàkì àwọn àgbà ẹ̀ka jẹ́mátà tẹ́ ẹ bá wò lásòkè ìbílẹ̀ ìfúnmọ́ rẹ̀ kò sí ní tó kú mẹ́ kò sí tó kà ṣẹ̀dá kù. sọ́ọ̀tà àtẹ̀yìn ọ̀sọ̀tọ̀ tí a máa ń kà láti gbọ́dọ̀ rẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwọn tí wọ́n ń fi ẹ̀tara wọ́n fi ń ta àpò gẹ́gẹ́ mẹ́ kí ni tẹ́ ń ta ní àlùfáà sí ìgbìmọ̀ àpò ìgbìmọ̀ wọ́n ní wọ́n gbé àdúgbò yẹn kí n sí jẹ́ bí. tó o ti bẹ̀rẹ̀ ni kápẹ́tì òfáìlì ní dáwà láàbẹ̀ ìní àdábì ló fún ara rẹ̀. èmi ni alhashiru àbí ìtumọ̀ rẹ̀ ẹni wọ́n kọ̀kọ́ gbé dìde nìtumọ̀ rẹ̀ nítorí pé wíwèé lọ́gbàwá ìgbọ́ fẹ́mi sí ìlì ìdájí fáìlì ìgbọ́ ìgbà ní ìgbà tí wọ́n bá wọ́n ti iṣẹ́ sí ẹ̀yìn ìtọ́jẹ́ ikú òǹkóṣe làwọn àbá àtúntò ní pé jáàzà ti lọ́wọ́ nínú ìjọba yìí wọ́n jáàzà kí n tọ́ jáàzà o jáàzà ti ìgbọ́fà bí ájínà ọ̀la ámàkà ìjìnlẹ̀ lára mu. lápẹẹrẹ ká máa pe olùkọ́ ní òbí ni ẹgbẹ́ ìdí ó bí èèyàn fún ní olùkọ́ jẹ́ wọ́n bí akólùkọ́ wa ní òkú bí a àwọn òbí nínú àwọn abáyé nínú àwọn òbí nínú wọ́n ti bí akọ́ ẹni àyè bá nínú pátápátá balẹ̀ kóyé ẹnì tí ọlọ́run fi sí máa ń kùkù lé pọ̀ ṣùgbọ́n tí àwọn abẹ́rẹ́ kò kẹ́ ta ìmọ̀ kí náà ta gidi ìmọ̀tàkùn gẹ́gẹ́ yóò ṣe kẹ́ tọ́gbà bọ̀ ní ìgbà tí yóò máa lọ́dọ̀ tó ń ga ọ̀ lọ́pọ̀ kìdílé rẹ̀ kò sí máa ń nà fún fún ẹ̀ àgbà ìwọ àlùfáàdù dẹ̀rù ní kọ́ àlùfáàdù ní máa ń kúrè kọ́ ẹ̀ tó ti ń tiẹ́ ti fáàdù bẹ́ẹ̀ náà lọ fún ìtumọ̀ tiẹ̀ náà ẹ̀ ń tiẹ́ fi fi ń tiẹ́ ti ti ìbẹ̀rẹ̀ kí ń tiẹ́ ti. yà inú ti ti lé wọ̀ látòkè sẹ́nà rẹ̀ pé ẹ̀yìn kẹ́yìn ọ̀gbọ́dọ̀ bí àgbò tí kò bẹ́ẹ̀ báyọ̀ lọ́kà. bọ́ọ̀lù ìjọba wọn fẹ́ẹ́ tó wájà àwọn kẹ̀kẹ́ kan wọ́n ti lọ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tẹ̀sí tó fún irú àpẹẹrẹ òun kọ̀ ọ̀sán máa ń lẹ̀ lórí àwọn ọ̀yà fún ìbílẹ̀ táwọn bàtà láwọn wọ́n ti lọ rọ wọn wọ́n rẹ̀ wọ́lá. àwọn kẹtùnà ń bẹ táwọn àtọ̀ tọ́wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ń pé ń ta kó yẹ káàdì kábà wọ́n dàbí wọ́n súnmọ́ sọ kábà ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mọ́ta wọn. ọlọ́run wá ń ṣe wáṣí mọ́sàkánù ní ìdájí níjọ pẹ́ẹ́tù mọ́ta wọn tẹ̀lé bí àgbàdo ìṣe yan náà jẹ́ aláàbò gómìnà ahmed ọlọ́run mọ́sàkánù rò pé ìdí hmm, ìtumọ̀ ìbẹ́ẹ̀lì kẹ̀kẹ́ ńláyé mo ti fún ọ lónìí ọ̀yà gbẹ́jà òkè gbogbo ẹ̀ bá wọ ọjà mọ́tà yìí wọ́n á bàjá èè wọ̀tí ṣùgbọ́n wọn náà mo délẹ̀tọ̀ fún mo délẹ̀tọ̀ fún ọ ṣíra yẹtù ìfàjẹ tí àlùfáàjà ìbá ti lónìí ìlà àìsẹ́kọ̀ọ́ ṣàmì tó ń bá ti wọ̀ wáyé ìlà ẹ̀kọ́ padà nínú àbọ̀ ìwọ náà ní ẹni kú lè. ọlọ́run wa fi àtúntà mi sí yé o wọ́n kò tẹ̀ á tiẹ̀ tiẹ̀ lé ìlú òbí ẹ̀dá kò kọ́ bá ń pa títí sọ lọ́ba tí àgbélọ̀ náà kò kọ́ lọ pé ẹ ẹ àbúrò mọ̀ ní ẹ̀. àwọn tí àdé ẹlẹ́gbàgbọ́ tí ẹ pé kò yí yàtọ̀ kan bẹ̀ lọ́ba kò kọ́ rí kọ́. Ah, owó tó ń bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ní kiri yẹn. ó ní ẹ̀sìn dẹ́rù yẹn ọlọ́run yóò gbogbo lọ́ba ti dẹ̀ ẹ̀yìn takọ̀ àyè bá tún ìmọ̀ òkú ikọ̀ ọ̀sán táwọn ìta kí ni tó tẹ̀ táwọn ìlú bọ́ọ̀bà ó sùn kìí takiri lọ́rọ̀ rẹ̀ kìí ṣe kíni o kìí takiri àwọn agbóbá ẹnì kan bàtà kí ala kò sí wàhálà bá kí bá a ti gbọ́ nítorí pé kò sí ìgbọ̀n tí ọ̀dà lọ rẹ̀ nínú pé mi àtẹ̀yìn náà gbàdúrà tọ́jà wípé èyí tí ò tí ó ti bí jà ní àkọọ́lẹ̀ kọ́ wá lórí bí ìyàbá ti tó kò pé sàlóyún tọ́ba mi yọlọ́lá èmi náà má jẹ́ kó dayé lọ ọwọ́ àfẹ́lá sànú ọmọ mi yọlọ́lá èmi náà má jẹ́ kó dayé lọ tí wọ́n ń sàkó àbá lára àrọ̀ tó wá kó ló ń kà tó kù lọ ẹ tó kù lọ àdúrà tẹ̀lé àdúrà ẹ tí wọ́n ti bá sànú mi ọmọ mi yọlọ́lá má jẹ́ kó lọ sànú mi ọmọ mi yọlọ́lá ṣùgbọ́n ní sẹ́sà àdúrà jẹ owó ní sinú àkọ́kọ́ ó lè ní. ìjẹ́ wá ti sọ orí rẹ̀ gẹ́gẹ́ ẹ̀yí ti máa kẹ̀ kẹ́hìn tó wà sọ́nà tó tó wá kí lè tó láti bẹ̀. wọ́n bá sọ̀tẹ́rẹ́ mi sọ̀tẹ́rẹ́ sọ̀tẹ́rẹ́ ọlọ́run bá yàrá ìta òṣìṣẹ́ tó wọ́ kí wọ́n ní wọ́n yàrá bóò láti máa sọ̀tẹ́rẹ́ sọ̀tẹ́rẹ́ àti wáyé فلم يكون في حرج فتكون عبيد الله يقول الله صلى كلامه كما قلت على ولا يقول لك ولا يقول ولا يقول كما بارك على جل وعلا في حكمه عبيد الله هو ìkọ́ba ní sọ́kọ̀ wa ó ti sọ dẹ́kun ẹnì kó o wá lẹ́mú nǹkan mìíràn wá kọ́ wa jẹ́ pé yóò wá gbé sí àyè bíi sẹ́kìtì gbilẹ̀ síbi gáàsì sẹ́kìtì ó rí ẹ̀ka tó wọlé màtẹ́màtẹ́ orí kòkó gbà yìí ṣé ẹ tọ́wọ́ àwọn ọ̀dọ́ láti rẹ̀ ó kún jù láti fi lọ. ìròyìn jẹ́ pọ̀fẹ́tì fún àwọn ọlọ́sìn gbà lọ́rọ̀ ọ̀nà ìṣú wọn pẹ̀lú ọlọ́sìn ọkùnrin láyé o wọ́n làkọ̀ máa fi ṣègùn. mùsùlùmí máa ń fi ọ̀nà wá. mélòó mélòó ló ń gbà ọ̀bẹ náà ló ti fún mi láyé tí ò yẹ tẹ́gẹ́. àwa ti parí kalẹ̀ yóò ṣe ọdún níbẹ̀ ìlàkìlàkì àdáni ọ̀rọ̀ ara rẹ̀ kò dáhùn òbí lọ. ọ̀dọ́ náà wà yàrá ẹ̀wọ̀n ní ìlú mọ́tà àwọn ọba mọ̀ ọ̀ká jù lọ́wọ́ náà. ìbámu ti ń gbàgbọ́ bá kú lẹ̀ nípò àbáṣe ti fi pẹ́tọ̀ òkú mi jẹun nípò pẹ́tọ̀ tó fẹ́ kíláàsì kọ́ wa kápọ̀ òkú mọ́tò ọ̀bá dé tó bá bẹ̀rẹ̀ sàkírámù tí àwọn àpèjì àdúgbò àbúrò pátá àbúrò pátá ìlànà láti ṣùgbọ́n wọ́n padà pè ní àbúrò ìwọ̀rẹ́ lọ́wọ́ pẹ̀ lọ́mọ tí ìyàwó amáríyà jẹ́bẹ́ sàkírámù fún ìwọ̀rẹ́ wọ́n pọ̀ ní sọ́ọ̀ṣà àbálẹ̀ rẹ̀ wípé mo bá dàgbà bí ọmọ yẹn jùbìlì wá ti sáré àwọn sàkírámù ọwọ́ àkíkú ewu ọwọ́ àní òfẹ́ǹdé hmm, wọn àlẹ́ ìtàyà àbá ìbọ̀rọ̀ yìí orí wọn sábà sọ̀rọ̀ ẹ̀rọ pé owó bá ìbọ̀rọ̀ yìí ní kápẹ́ńdé àdúgbò káì mo sọ̀rọ̀ sí Muhammad tí mo tún wá lè máa dà sẹ́yìn àdúgbò ọdẹ tàbí èmi jọba àìsàn ní Muhammad bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ sẹ́yìn bá bí ma ń tẹ̀ ó ti gbogbo nígbà tí mo lè fara fún màmí ní kíni o àdìpọ̀ ọtí mu tí wọ́n mọ̀ wá pẹ̀mí ní àbúrúkọ ọtí mo ti ń jẹ́ Muhammad sẹ́yìn àwọn àgbà Muhammad rí àbúrúkọ ọtí hmm. àwọn apá kan àpá àdéhùn. لا يجوز مطلقا التسمي باسم صلى الله عليه وسلم والتكنية أو التكني والتكنية نفس الشيء بكل الرسول صلى الله عليه وسلم تلي غادي ندى محمد وقالوا بما مضيع قاسم تلي غادي sọ́mà rẹ̀ ní محمد kọ́kọ́ sọ وما títí ní orúkọ sọ́kọ kọ́kọ́ fọmọ هو àdàtò ọmọ àmàtò ní àbúkọ́ ọ̀gbìn wọ́n ní wọ́n kílẹ̀ ní. wọ́n lẹ̀ ní àwọn ní àdínkù àdínkù ọyọ ذكر الله تعالى هذا الحديث أستغفر الله الحديث جابر فإذا قرأنا هو سيقول المخبئ هو وني تتمم باسمي من نوعي من تتمم باسمي ẹni tí bá ti ń jẹ́ ọkọ̀ nínú yín tí bá ti ń jẹ́ Muhammad wà láàyè sàkánná àdìgúnyàtì ọgbọ́dọ̀ padà lórí máa tọmọ rẹ̀ kọ́ nínú. wà máa ń sàkánná ní àbẹ̀lẹ̀kọ̀ ọ̀sìn ọba ti fi ń jẹ́ wípé ọba ti jẹ́ pé ń pe ara rẹ̀ ní àbúrúkọ tọmọ rẹ̀ kọ́ nínú láàyè sàkánná àdìgúnyàtì ọba ti mọ̀ ọ̀sán والنوم àwọn kọ́kà bá wọlé wọn ni èèyàn lè jẹ́ Muhammad tí ó kọ̀ láti kọ́ sí ó sì lè lọ́rùn Muhammad tí ó kọ̀ sọ ọmọ ní àbúrúkọ sí tí ó kẹ̀ ń gbọ́dá wọlé wọn ni kílẹ̀ yìí tó wọn lè rí àwọn onímọ̀ jẹ́ àfihàn ìjọba ìtàbọ̀rọ̀ ni min hadith olùmùmí ni. عائشة رضي الله عنها وارضاها أن امرأة عن النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الجبن فسميته محمدا يا ويل يا عمر فقال لك قل يا رسول الله مرني ومك صرفهم ومك من خصوصا محمد ثم tó sọ محمد tó tún wá sọ ní kúnyà pé àbúrò kọ́. Sọ̀tún kí wọ́n yé ẹ̀ka kẹ́kẹ́ òun rẹ̀ lọ́wọ́ tó bọ́ wọn ah tí wọ́n bọ́ wọn kì í lọ́wọ́ níbẹ̀. Wọ́n sà wá dá òun yẹ lóhùn pé hmm, máa kà á là ìsinmi wá àrùbọ́ màkùnrin yẹn. Kí ni tọ́tọ́ ó kọ̀ mí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ̀ sọ́wọ́? Tó kí á lọ́wọ́ tí wọ́n ní Mùhàmmadu ẹ kọlọ dàgbé dẹmẹ kò ní àkókò ìwúrọ náà ló péjé ṣé ẹ pé ìgbẹ́ ilé ẹgbẹ́ yìí fún ọtí lọ ní pé ìtọ́wọ́ wọ̀ ní omi kí ló fún ọmọ ìdẹ̀tọ́ tó wá sọ ìdàpọ̀ ẹni tó bàbá kọ́ jù tó wá sọ dàgbà àpò wọn lọ fún ọmọ ìjọ kẹrin náà tó ń gbé kí ni wọn lọ bẹ̀rẹ̀ yìí ṣùgbọ́n ẹ̀ka bẹ́ẹ̀ lọ kàdé ìdíkẹ́ pé Muhammad ètò ìpàdé wúlò ni ẹ̀ka kò yẹ wọn náà ẹ̀rọ ọkọ̀ àbí ìsìn lẹ́tọ̀ọ́ àtàlẹ́ àwọn ará ìyá àwọn ìlú ìlú sọ́bẹ̀ òwe lẹ́ẹ̀kẹta ìlú pé èèyàn lè sọ ọmọ ní Muhammad tí ó tún pè ní àbúkọ́ mi wọ́n sì lè sọ̀rọ̀ ní Muhammad tí ó pàrọ̀ pàrọ̀ àbúkọ́ mi ṣùgbọ́n àwọn fẹ́ ṣe ìyàtọ̀ ní méjèèjì wọ́n ní yẹ̀dúùdù lima nismuhu Muhammadu láyé dùn lima nismuhu Muhammadu ẹ ń bá ti jẹ́ Muhammad ọmọ ìfọ̀mà rẹ̀ ní ọ́ọ́sìmù ó lè padà ọmọ ìfọ̀mù ṣùgbọ́n tí wọ́n ti fọ̀mọ́ ló kọjá gẹ́gẹ́ fún ìfọ̀mù ìfọ̀sìmù ní ilé Suleiman ọmọ ìfọ̀mù ọmọ ìfọ̀sìmù Suleiman ọmọ ìfọ̀sìmù ìyàwó ti wà. ṣùgbọ́n ẹni pé Muhammad ni ọmọ ìfọ̀mù ìṣe ni o ọmọ ìfọ̀sìmù wọlé àwọn ọmọ ìfọ̀mù àfàlélá wọ́n ní gbogbo ń tẹ̀ wí padà àádà bí àyà tó lọ sórí ilẹ̀ ìtọ́sílẹ̀. nígbà dáná bí ìbẹ̀lá yẹ òun ní gbogbo mẹ̀sá ìlú ilé ìbẹ̀lá bẹ̀ ọba jẹ́ mọ̀hánà mọ́tò mẹ́lí kọ́tù tọ́ba tọ́ba ẹni mọ̀hámẹ́dù mọ́tò mẹ́lí àwọn kọ́tù wọ́n ní sẹ́yìn lẹ́yìn wọ́n láwọn lẹ́yìn wọ́n ní àkọ́kọ́ رضي الله عنه والحديث مفرد في صحيح مسلم وغيره أمثال درجة بجحر كان مثلا مسلم كان مثلا مسلم على درجة إنه وجهه رواية هم مسلم هذا اللي جواب بالباقي أنتم سمعتها في المدينة وجاء كتاب باقي بعد أن جيران ذات عنه باقي هنا اليوم بيتي ọ̀rọ̀ mi lọ ra ẹran tí ò yẹ ra tí a fi ń parọ́ fún ti ọlọ́run pé ọjọ́ ní olóko wọn náà ti kú ní ìdílé ọ̀darí wọn ẹ bẹ́ẹ̀ bá ìlú ẹ máa gbà ó sí lọ́wọ́ máa ń lọ dára ìdáná ìdáṣọwọ́ ọ̀dọ́. ẹ báyìí máa ń yẹ àbúláyé ló fún ìyàwó àrò ẹ̀yìn ilé ẹ̀dẹ́. ẹ ti tẹ́ ẹni ọlọ́kọ́ máa wọ́n máa wò kalẹ̀ fún yìí. bàtírì ọjà kan mẹ́mẹ́ àmì ìwà wà lọ́jà ìgbọ́nà náà. Pàdé àwọn ọmọ ìlú ẹnìkan wá ń pe ọ̀rẹ́ rẹ̀. Yàrá bọ́ọ̀sì! Yàrá bọ́ọ̀sì! fàlùsẹ́fà ah, ah, eh, bẹ̀ ah, sọ ní ìjọba ó lè dá wàhálà rẹ̀ lánàá lápẹ̀rẹ̀. Táwọn akẹ́kẹ́ ń gbà fún bọ́ọ̀dù, wọ́n wá máa gbóhùn ẹ̀sìn ń pè kí èyí ti dẹ̀bi àdàbí. Wọ́n bọ̀ máa wá lọ ọ̀sán náà ní bọ́ọ̀lẹ̀ tó ń pè láyé. Wọ́n lè tọ́jú ọ̀rọ̀ mi ṣe wọ́n rá bẹ̀rẹ̀ ìṣẹ̀ ìṣẹ̀ tí mo ti da mo bá wọ́n rà bí ṣe, a ò tí lẹ́sà kìí ṣe ọ̀dà alákọ̀ọ́ ìṣe ẹ̀ fẹ́lẹ̀ fi ọ̀rọ̀ lọ́kàn fi fẹ́. Tàtàbọ̀ باسم ولا تكنوا بكنيته هذا هو ولا تكنوا بكنيته هذا هو كنوا بكنيته ẹni sọmọ ló pọ̀ mi ẹ dàpọ̀ ẹ má padà lọ rí i dá ọmọ pè tí a dà pé ó pọ̀ ọmọ mi ẹ jẹ́ àbọ̀ wà lọ. wọ́n ní bàbá yẹn méjì méjì ìṣẹ̀lẹ̀ ń sàkán náà ajẹ́pọ̀ ògùn adúlọ̀ dáhùn láti lè gbẹ́yìn a orí àdúgbò àti kẹ́kọ̀ọ́ máa ń lò ó sì ti máa ń jú àlàlẹ́ kọ́ bẹ́ẹ̀ wọ́n lè yàwó tó wá ti sè wọ́n lè wọ́n lè jáde àbí ti jáde yàtọ̀ sílá rọ́bì yà lọ́wọ́ tálà àtọ̀gbọ̀ ọ̀nà wọn àbí pọ̀sọ̀ ìṣẹ́gun ti wẹ̀rẹ̀ ìmà ẹnì kan náà àlùfọ́ wúni kàlá kùkù lánà ìyàwó rẹ̀ bí ma fọ̀rẹ́ kan bàtà máa wò fáfù lọ́ba kan àbí pọ́ọ̀sì kí wọ́n lè máa pè ní àbúrò pọ́ọ̀sì àwọn àlùfọ́ gbàrọ̀ ìgbà tó ń sìn ìfẹ́ wa sábẹ̀ bí àwọn òkú ó tó tó tó máa ìdá ọ̀rọ̀ wọn ni láàrin ẹ̀jẹ̀rú ìyá rẹ̀ kọ́sìn ìwádìí láàrin ẹ̀jẹ̀rúgà abẹ̀lẹ̀ kọ́sìn àti ìdí ọ̀bẹ wà láàkà wọn mọ́ta àti ìdí pọ́nlé nínú wáyà mi láàmúlú ìmù àìdínkà nínú wáyà mi wà láàtúndínlù yìí àìnáyí àti ìdí ọ̀bẹ. Bèèrè pé ìlú ju ojú tí máa ń wá fẹ́dà tí wọ́n bá fi ó ọmọ rẹ̀ pé tó sì jọba àìlúmọ̀ tí ẹ̀ máa ń fi ẹ̀sìn rẹ̀ sí ìrìn ìta. Nígbà tí kìí jẹ́rẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí lọ́wọ́ wa, ara ní ọ̀rọ̀ àpò ìdára wa o, mo ò ní sọ ẹgbẹ́ kan lẹ́yìn. Ìlú wáyà mi, mo bá sọ fún mi pé, hátà àtẹ̀tẹ̀ òṣàtàlà lọ bá lè rẹ̀ fún ọ̀rọ̀ ọgbà ìjọba. ìsọ̀tò ìjà rẹ̀ ṣùgbọ́n wà á ìbí ọ̀rẹ́ tètè sọ́kàn ló kọ́ mi olùkọ́ tó wùlé lórí wáyà kan yọ̀mọ́ àwọn ẹni wa kò sí nínú mẹ́ wọn láti tẹ̀lé ẹ̀yà ìyá wa. mílíọ̀nù sàhábà tó jẹ́ wípé àwọn ọmọ tí wọ́n bí lẹ́yìn ìgbà tí papòdà ìlú tó jà fáfá. ṣẹlẹ̀ káàkiri ìlà o ó fi ọmọ ọmọ wáyé ní ìjà ni o láwò ya ah, àlákọ̀ọ́lẹ̀ ọ̀dọ́ àwọn sọ́ọ̀ sọ́ọ̀rẹ́ o. jẹ́mọ́ àti tí ìbànújẹ́ ti sá wa ayé fẹ́ lọ sọ̀rọ̀ ẹ̀sìn fún wa ẹ lọ wo tí kàdé lọ rí yàrá ẹ lọ wo tí kàdé ti sọ̀rọ̀ rí ẹgbẹ́ máa bọ̀ wọ̀nyí pé nígbà táwọn ọdẹ ti pilẹ̀ láàfà gbogbo tó fi ń dá àfà sí àwọn òkú kólí báyìí náà òkú kólí báyìí yóò wà fún ọ̀tá yóò abẹ́ o pé ètò àrẹ sọ́rẹ́ aláwọ̀ àfà ẹ̀gbọ́n ya pẹ́ ń bẹ̀ ó ṣe ní nìyẹn ẹgbẹ́rẹ́ ta òbí. Thank you.

èmi ò rí o lẹ́yìn ìlú wa yìí ibi tó jẹ́ pé babaláwo rẹ̀ ń fàwọn lọ bọ́kà ǹjẹ́ bá kó lẹ́yìn náà ni ọlọ́mọdé àyè jáwọ̀ sọ́sórí ìrọ̀rùn mọ́jà kó ìlú rẹ̀ ibi táwọn ẹ̀sìn sọ pé èrè wọn ní kíkẹ́kẹ́ lọ́wọ́ mi ọlọ́mọdé wọ̀ yá ayọ́ ẹ̀mí náà mọ̀ إنما المشركون نجس فلا يقرب المسجد pé pàtó àti bẹ́ẹ̀ ẹ̀ kò wọ́n yọ náà. lórí jẹ nílẹ̀ ìgbàlẹ̀ òwe láàbí tó ìlú àbí tó ẹ̀ náà ti tò. ẹ̀sìn ẹ̀sìn yìí gbọ́dọ̀ wà lóṣì. challenge ti pẹ́ fún rẹ̀ ebi àtẹ̀yìn àgbọ̀dọ̀ kò déédéé. àbá àbìlá àti nàlábẹ́ àwọn wá ti kò délé à. ó lè ti bá ní ọdún ẹ̀rọ òwò ẹ̀sìn náà ọlọ́lẹ̀ òbí bẹ́ẹ̀ tẹ̀wọ́dé wà á kẹta tó gbogbo ìṣe orí ẹ̀ kò já kò tẹ̀lé ọ̀ràn ó fi òṣèlú bẹ́ẹ̀ àgbẹ̀rù àkọ́lùmọ̀ òfin nàìjíríà lọ wáyé. bẹ́ẹ̀ sì ni òfin kan ti sáàbù òfin kan ẹnì kan ò sì ní gbúgbò bí òfin àtàyè ìwọ̀n máa ń bí nìyà fún ó lè tuntun. ẹ wá dà fún wọn gbà bá ìdájọ́ ìjọba olórí ìjọba fún. yíwọ́n dábàá nǹkan ọkọ̀ ọ̀rọ̀ láyé.

ẹwà rẹ ti ṣe jẹ náà lọ ẹlẹgbẹ́ náà lọ wọn lọ kátà sẹ́yìn ìjọba ìjọba yìí báwo wọn fẹẹ báyìí lẹni o èmi fẹẹ báyìí lẹni kí ẹ lọ wọ gbáyà yàwó kí ẹ wọ òbí bẹ ti bẹ ẹ wọn ni ẹ ẹ bá ti mọ báwọn èyí ló wà lẹni ìgbẹ́jà àtiwájú ah sọ́kùnrin pọ̀ bẹ́ẹ̀ ha tí mo lọ́wọ́ lọ́kọ̀ ìwé ìwádìí tó òfin ti ráwọ́ wà ní báwo lè jẹ́ níbi àlẹ́ ní àbí tata tá a sọ̀rọ̀ nígbóríjà ojú wájú kúrò rí ìyàwó àjẹ náà ṣe é dúkọ̀ ọ̀gbọ́n àwọn ẹ̀yìn òun ni wà láti ẹ̀kọ́ bẹ́yìn mùsùlùmí wọ́n ti mọ̀ pé ẹni lójú òògùn tí ó sáàpù láti sọ́mà ṣùgbọ́n bó àwọn ti nà pẹ́lú lọ wọ́n àlọ́ ọkọ mi. Nàá jọba ìyàwó yìí ń jẹ́ àtàbátò pàtó ìmọ̀ náà táà fira wa yẹ̀yẹ̀ táà fira wa. Bọ́lá ìwádìí lọ́mọdà, àà nọ, àìròyìn àwọn ẹgbẹ́ yàtọ̀ lẹ́sẹ̀ ìjọba ẹgbẹ́ tẹ́lá yẹn lọ́tọ́ láti nìyẹn ó dàtọ̀ táwa ń kun náà àà ah, ìdíjọ́ ọba tí wọ́n là wá ń lọ wọ́n rí lábẹ́ ìdí nípa náà ọba wí yọ làbá wà tó ti ni o. nítorí ní àná tí àwọn kan tí wọ́n wà lọ́dọ̀ ń gbà tí wọ́n dúró gẹ́gẹ́ bí alájí wa fún ìfẹ́ ní ọlọ́run fún lápò dáadáa fún lápò dáadáa. ní kébé yóò fún ọ̀dà tó dára wọ́n tún tó náà lọ fún ọ̀rẹ́ fẹ́ kì àwọn tí wọ́n jẹ́ wà bàbá mi náà èyí tẹ́ ẹ fẹ́ wọ̀ sí ẹja lọ́wọ́ tóbi náà ọmọ wa náà jẹ́ sùpọ̀ ọmọ ọkú yẹn fún ọmọ tó ètò òdúlé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ní bí ó kò sí ìbálẹ̀ ọlọ́run ni wọ́n àti ìlú àti ìrọ̀dúrà wọ́n ò rí àwọn ènìyàn àwọn aláṣẹ wọn tẹ̀lé àwọn. Ìgbà òṣìṣẹ́ ń bẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ ọ̀rọ̀ ìdánwò ọ̀rọ̀ kẹ́ ẹ̀jọ̀ mẹ́tẹ̀lá wọn aláṣẹ yìí lókùnrùgbà tí àṣẹ ń bá ti ń jáde ìdí ọlọ́run tó wá ń gbẹnu wọn wá lọ́dọ̀ yìí. Àbẹ̀wò sọ̀rọ̀ bá ọ̀rọ̀ sọ́lá ọ̀rọ̀ ìdákùnrin ọ̀dẹ́yìn ọba ìgbọ́n sọ̀rọ̀. قل يا رسول الله أمر سميت القاسم رواية لي وقت سميت محمدا لا هو أثبت وأثبت من هذه الرواية وكم قاسم لم يلقى كله هنا ما بكبت ما بيعطي ولا يكبت kí wá ní kí á bẹ̀rẹ̀ wọ́n ní kí dáwà kí wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ ní o àbí sọ̀rọ̀ lọ́wọ́ ìfẹ́lá àbí ìlú gbọ́dọ̀ wá nígbà gbọ́dọ̀ rẹ̀ àbí ìlú sáàpì ìlú ábùdá ọ̀rọ̀ náà má sì sọ ní kọ́ọ̀tù mi sọ́jà kùrọ̀ àmọ́ àbáwá yọ̀ máa jẹ́. wọ́n ní israel náà ebi israel àwọn àdúgbò ìpàkùrẹ̀ ní ìlú ìgbọ́mẹ́gbà òjò ọ̀rọ̀ òjò mẹ́kù kí wọ́n làbẹ́ sọ́mọ́ ní ìlú kọ́ọ̀tù tí wọ́n mọ̀ wá kọ̀ọ̀tà àbí ní kíni o bàbá kọ́ sí wọn. àwọn apákan àpọ̀ àbí àwọn òkè ẹ̀mí gbà ìta wọn ẹjẹ́ àlọ́ parí àkíkì nana àbí mi fa alẹ́ mi kọ́ sí wọn á kù sí mi lẹ́yìn nana wà á kù lẹ́yìn. ìwáyà mi lọ́dọ̀ ìbámu kò kọ́ yìí kìtàbù ẹ̀ṣẹ́ ìdàgbàsíkà mi rọrọ̀ mọ́yì lọ wọ lọ́wọ́ kàtó òkìkí wọ́n lọ́wọ́ lè lọ́wọ́ sí wọ́n á ẹ gbọ́dọ̀ sọmọ ní owó kẹ ọkọ ní àdàbí ní àbúkọ ní orí ìrìnà ọ sínú ṣùgbọ́n àmì wáyé èmi ni ọlọ́run ti máa pín kí láti fi pín mìíràn ogún ta ló fi fún àwọn àwọn kankan bẹ ìwọ bá sáàlù nǹkan mélòó yẹ ó fi àpárá yìí ó ní kí ni ìlà fi ń ké gbogbo àwọn lọ́yà àti wa má bàa dájú ogún náà lọ́yà lọ́yà lọ́yà má bàa dájú ogún tó náà kèé ti bẹ́ẹ̀ rẹ o ọlọ́run ti fi ń bẹ̀rẹ̀ lọ́sà yìí. Ayé ti fi kàwá ìbọn yàrá ti rà ní ìwádìí. Ayé ti fi kàwá ìbọn ọ̀dà ti rà jùlọ. Ọlọ́run máa ma pẹ̀lú àti sọ́mà. Nítorí pé màá kọ́ ọ́ nínú àwọn àgbẹ̀ta ìdí máa ń mú ìyá ẹgbẹ́ olówó òjijì tí èyí ti sẹ́ ẹ̀ dàrẹ́ mẹ́ta ni mẹ́ta ẹ̀ta ìyá ọ̀rọ̀ ti pè é òun náà ní gbàgbà òun náà tún ní mìíràn ìjogún ẹlẹ́ẹ̀kẹta onígbọ̀nà ìmù ìtàbákòlógún. yẹ́n àdúrà kàlẹ́ àǹfààní onílẹ̀ àǹfààní ìlà. àlàyé àwọn tó wà fi ọkàn lè gba àǹfààní nígbà tó ń kó làǹtẹ ẹ̀kọ́ ìfẹ́ ìrẹ̀lẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà àlọ́ àwọ̀dáadá ó ti mọ̀ wípé ibi àìsí àwì òun ti sun wàhálà àwọn àwòrán ọ̀sán wa bẹ́ẹ̀. nígbà tí wọ́n gbé ìyàtà lè bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé tó ń ti rà ó ní ẹgbẹ́ òun lè sọ pé mo gbà pé ọ̀gá ti tẹ̀ lẹ́jọ́. gbogbo ẹgbẹ́ bá lè sọ́kùn tẹ̀lé kò sí lọ́rọ̀ ti pé àti àbúrò ti débẹ̀ lọ. Àwọn ẹ̀dùn àti pé táwọn ẹ̀sìn ọ̀gbọ̀n ọ̀rọ̀ ọ̀gẹ́ ògbó mọ́yà wà láti gbọ́ pọ̀ ọ̀gá ti tẹ́jú ìjà lọ. Sọ̀rọ̀ rẹ̀ kéwòn ti di ẹlẹ́dẹ̀. Odidi ẹlẹ́dẹ̀ ajágbọ̀ ọ̀rọ̀ wá sí kò tẹ́lẹ́dẹ̀ tẹ́lẹ́dẹ̀. fún wa sọ pé èèwọ̀ tó ń ṣe ìfún ní kó orí dídò ọ̀rọ̀ bà lọ́nà rẹ̀ lágbà tó yá nù wá lọ tàbí bí. Bọ́ọ̀lù bí ọ̀rọ̀ tó tó tó bẹ wà lá à ń kà lórí bí ìjẹ àtúntọ̀rọ̀ lọ́wọ́. Àtúntọ̀ wọn ti tún dẹ́hùn wọ́n rán ẹ̀mí ẹ̀mọ̀ bẹ́ẹ̀ wípé ayé ìlú kì í dà kẹ́ àti òṣèré. Ojú kò sọ̀kọ̀lọ̀ ẹ̀ orí mi rọ fún àìsí ọmọ yìí ẹ ẹ èmi máa yé wájú ọ̀fà bẹ́ẹ̀ ni ayé rẹ̀ ti náà. tẹ́ ẹ fi ní ìkàpé ó ní oníbàtì yóò tó ní o bí wò tó fẹ́ lọ kọ́ ọ̀kan yẹn ni. àyè ìṣòro pé wọ́n bí mọ̀kùnrin wọ́n bí mọ̀kùnrin mo wá sọ́nù ọ̀ pàpà mi pàpà mi ẹ wà pẹ̀lẹ́ ìfọ̀rọ̀ mi. hánà sọ pé ìrẹ̀ ìmọ̀ yẹn mi ọlọ́run kó tó fi àwọn àjẹ́ kàyé lọ wà é nà ìfọ̀rọ̀ kàyé ìfọ̀rọ̀ yẹn mi. àpẹẹrẹ àbúrò ọ̀sọ̀ pé ìyá àbúrò ọmọ mi àbẹ̀tí náà fi ìsúnmọ́lé tó ti bẹ́ẹ̀ náà ẹ̀ tí bá ti jẹ́ pọ́ńtù kìí ṣe ṣe lọ́ máa ta òsì gàràgàrà ẹgbẹ́ jẹ́ Muhammad gbogbo àwọn nǹkan iná mi yóò mú ẹ̀mí wa tí máa ń yòó ìmọ̀ ara yìí tó kù bẹ́ẹ̀ náà. ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ wa ẹgbẹ́ Muhammad gbé ilẹ̀ lómi máa fi ṣe ẹ̀yẹ. màmá yóò mọ Muhammad yóò mọ sọ wáyé ìjẹun tó ti sọ Muhammad kí o jẹ tó dáa láti fi sílẹ̀ pẹ̀lú rẹ̀ àdìgbà yóò wò lú àwọn ẹlòmíì kù káwọ̀ ọmọ wa fi àdàbí fún un lé fún ọ̀wá máa wá lọ rè tó kò sórí ibẹ̀ o wọ́n má jẹ́ pẹ́ ìgbà tí wọ́n máa fi ti ọ̀nà pa sábà ti tiẹ̀ alọ́ kò sábà wọ̀ dáadáa àti ní àtẹ̀yìn yíyá wà nínú ẹ̀jẹ̀ tó jẹ́ wípé yọ̀ọ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yọ̀ọ́ mọ̀ wá tẹ̀lé ìtọ́jà àdúgbò ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ kọ́ńtà ti gbẹ̀lẹ́ yìí àmà tẹ̀síwájú nípa ìfẹ́fà fúnilà gẹ́gẹ́ adáfẹ́. Bóyá ti máa ń dá yàn tó, bóyá ti máa ń tó padà sí. Títí kékeré bá jẹ́ olóko tó jẹ́ àdàpọ̀ tá a lè máa fi kì í. Torí pé àpẹẹrẹ bẹ̀rẹ̀ táwọn kọ́lé ìgbésẹ̀ ilé yìí. Ìyàwó ti nà Rahman gbogbo àwọn ọmọ ìlà àmọ̀ sọ. Inṣàlá Rahman ti máa di yóò lè káàkiri àwọn ọmọ ìyá. وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه وسلم الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته